mo ríran kan pọ́jọ́ dájọ́ dé tí pé kẹ́yìn sí dùn pé gbogbo orílẹ̀-èdè jọ níwájú tẹ funfun náà látẹnu áńgẹ́l dídán tó ń dúró lórílẹ̀ àtòkùn ó sì ju ọwọ́ rẹ̀ sójú àkókò òpin ti dènà pé àkókò òpin ti dènà. àìpò rere àtẹkùn tọ́lá ìgbàgbọ́ ríbo rẹ̀ wọ́n kígbe sókù látòkè o wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ bẹ́ẹ̀. kò bá ọmọ. ọkùnrin ọlọ́rọ̀ wà níbẹ̀ ṣùgbọ́n owó rẹ̀ ti rà òwò àdàkù sẹ́ni dájọ́ gbèsè rẹ̀ ju sísan lọ olókìkí àti ipò ńlá ikú ojú gbogbo rẹ̀ nù. No áńgẹ́lì jósì ìwé rẹ̀ kọ sílẹ̀ wí fún pé kó o sípò rẹ̀ níbẹ̀ wí fún pé kó o sípò rẹ̀ níbẹ̀. àìgbóhùn rere àtẹ̀kùn tọ́lá ìgbàgbọ́ ipò rẹ̀ wọ́n kígbe sókúta tókè o wọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ bẹ́ẹ̀ kò bá a mọ̀. àwọn opó àtàláníyá ọlọ́run gbọ́ gbé wọn kò sì bànújẹ́ kan lọ́rùn ọlọ́run lójú wọn nù àwọn atátẹ̀tẹ̀ àtọ̀mùtí atẹni tí ó ń ta ọtí náà àtẹni tí ó fún wọn níwé ẹ̀rí gbogbo wọn yóò rí sínú òró gbogbo wọn yóò rí sínú òró. àìkún rere àtẹkùn tàlà ìgbàgbọ́ rí kò rẹ̀ wọ́n kígbe sókúta tókè ó wọ́n bẹ́ẹ̀. wọn. bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ kò bá a mọ̀. olùkùnmi wọn ọjọ́ dàjọ́ mọ́dé tán ẹ̀hún ní dánṣẹ́ olúkúlùkù awo wọ̀hímù ránjọ́ dàjọ́ ti bẹ lọ ọlọ́run ti yan jésù ń ṣàdájọ́ ti jọyìn ọba ti kóònù ẹ̀ṣẹ̀ wọn àbá ti gba jésù gbọ́ wà ní balùwìn jọyìn ahọ́n ní ṣéènù ẹni bá kọ́ mọ́ gbàgbọ́ káṣe ló kọ̀ gbàgbọ́ lẹ́nì amúra hílẹ̀